XFC Media. kó torí wọnú ó ti díjò bọ̀rọ̀ wọ́n tì mí ó ó mọ tíra mi ó ṣèbí wìrìwìrì wàràwàrà lọ́mọdé tó kó eṣiṣi bọ̀ ló dí fáfá kàn ní bàbá Sànúsí tí wọ́n ní kó wá gbẹ́bọ ìjà tí wọ́n ní kó wá ṣètùtù ọ̀tẹ̀ nítorí kó lè lójú orórì tó bá dọjọ́ ogbó akànnì bàbá sànùtì lójú ẹbọ kẹbọ jẹ ètùtù kò bá bùjẹ́ o fákànnì bàbá sànùsí àwọn àgbàbọ̀ wọ́n ní lábúlé kó o ṣe kó o jẹ́ ni wọ́n ti ń sọ fálámọ̀já pé ọgbọ́n jagbára hmm. àìṣẹ́bọ ìjà ló ṣokùnfà ikú tó pàkànnì bàbá sànùsí lójúde àìkàsí ṣèbí àìṣètùtù ọ̀tẹ̀ ló kúkú ṣokùnfà àìlójú orórì àkànní bàbá Sànúsí lójúde àìgbọ́ràn ṣèbóhun tó wu ni ló ń pa ni àfonífojì akọ̀rọ̀ àgbà ṣèbóhun ni wọ́n fi ojú orórì àkànní bàbá Sànúsí sí tọmọtọmọ tẹbítẹbí taratara àwọn lọ́hùn o ohun tó wù wá ò mọ̀ ní wá láṣẹ sákì lókè ní ta ló ń pèdè àrà ta ló ń sọ̀rọ̀ àrà fún yín gan. ọmọ bàbá ọmọ bàbá XFC Media ló ń bẹ lórí afẹ́fẹ́ mo yín o ó dìgbà.